إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله آه، أدعو قف ولوضا أترى صلاة النبي ومحمد gbogbo àwa tí à ń gbé ètò àdéhùn yóò sọ̀rọ̀ òun náà ni ó tún bẹ̀rẹ̀ eléyìí ni ọjọ́ karùn-ún nínú oṣù Ramadan ti tó jẹ́ 1444 tó ṣe dédé 2023 àdúpẹ́ fọ́lọ́run ọba náà so síwájú kí nítorí ọba ọ̀rọ̀ lọ mo níbi ìpè àkíyèsí fún àwa tí à ń tẹ́tí gbọ́ ètò àdéhùn yusrun ní àwọn olólùfẹ́ ètò yìí wípé ètò yìí bínílà ní ọjọ́ monday tuesday wednesday àti thursday friday yẹn ní kí gbogbo ọjọ́ iṣẹ́ tó yóò máa jẹ́ ní dèdè aago márùn-ún sí aago márùn-ún àbọ̀ so àmọ́ ní ọjọ́ sátidé àti ní ọjọ́ sunday àsìkò rẹ̀ yóò máa yí padà gẹ́gẹ́ bí àwọn ilé tó ṣe ṣàlàyé pé ó máa jẹ́ ní aago mẹ́rin àbọ̀ sí aago márùn-ún pé four thirty to five thirty ní àwọn ọjọ́ iṣẹ́ monday sí friday ó máa jẹ́ five to five thirty bí ìdìnnìlá so eléyìí ni nǹkan tí wọ́n ní kí a fi tóra wa létí gẹ́gẹ́ bí nǹkan tí a ń bá lọ níbi ètò àdéhùn yóò òun náà ni alhukuk àwọn ìwọ̀ ẹ̀rí níbi tí a bá àwọn ìwọ̀ ọlọ́run ọba dé so a rọra mẹ́nu dúró níbẹ̀ báyẹn so ó pọ̀ ó ju báyẹn lọ àmọ́ àsìkò kò sí fún wa tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. a tún bọ́ sí ìwọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni hukuku nàbí yìí Muhammad sallallahu alayhi wa sallam àwọn ìwọ̀ ànábì sallallahu alayhi wa sallam tí ànábì tí a gbọ́dọ̀ máa fún ẹni pé àwa mùsùlùmí ìwọ rẹ̀ ìwọ ànábì wa Muhammad a kò tún ní bùkátà sí ká máa ṣàlàyé wípé ta ni ànábì sallallahu alaihi wasallam ànábì wa náà ni òjíṣẹ́ ọlọ́run tí olúwa bá rán sí gbogbo tí ń jẹ́ ènìyàn àti àlùjànnú ànábì yìí ni ó jẹ́ ìkẹ́ láńlá fún gbogbo tí ọlọ́run ọba dá gbogbo tí ọlọ́run ọba dá náà ni ànábì jẹ́ ìkẹ́ fún ìtumọ̀ rẹ̀ ni pé bí ànábì ṣe jẹ́ ìkẹ́ fún àwọn ènìyàn àti fún àwọn àlejànú bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó ń jẹ́ nǹkan tó jẹ́ nǹkan abẹ̀mí torí pé ìkẹ́ ànábì sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bá náà ni ó jẹ́ ká mọ̀ nínú al-Qur'an ike wa ma arsalnaka illa rahmatan lil alamin ipe ìkẹ́ kí ló tá àwọn ìwà ànábì sallallahu alaihi wasallam ìkẹ́ náà lọ jẹ́ fún gbogbo al gbogbo àgbáńlá ayé alam alam so alam jin, alam ins, alam tuyur alam dawab alam alhayawanat muftarisha gbogbo ọyányá bí wọn bá ṣe rí ẹ̀kọ́ islam sí bí wọn bá ṣe rí gbọ́yé sí náà lè ṣe máa bí anabi sallallahu alaihi wasallam bí ó ṣe jẹ́ àánú fún àwọn nǹkan tí àkàkàlà yìí gbogbo àgbáńlá ayé kọ́dà tí kìí ṣe mùsùlùmí annabi sallallahu alaihi wasallam ìkẹni annabi tó jẹ́ fọ́ọ̀hún náà torí annabi náà lọ kọ́ alẹ́kọ̀ọ́ pé pẹ̀lú ẹni tí kìí ṣe mùsùlùmí bẹ́ẹ̀ ṣe lò pẹ̀lú rẹ̀ lélẹ́yìí bẹ́ẹ̀ ṣe pẹ̀lú rẹ̀ lélẹ́yìí tó lè jẹ́ ká mọ̀ pé ah, ìkẹ́rẹ́ annabi jẹ́ fún gbogbo ayé ní òdodo. níbi tí a fẹ́ gbéyàwó nínú ṣùkúkú nàbí sallallahu alaihi هنا الإيمان الإيمان الصادق به صلى الله عليه وسلم وتصديقه فيما أتى به هنا إبقبه تجا إبقبه أدودو sí ànábì yẹn gbọdọ̀ nígbàgbọ́ sí ànábì wípé òjíṣẹ́ ọlọ́run ọba ni eléyìí dà kọ́kọ́ wípé ọlọ́run ọba rán ànábì níṣẹ́ gbogbo ẹni tó bá lóun ń jẹ́ mùsùlùmí tí kò rinlẹ̀ ní ọkàn rẹ̀ ipe ọlọ́run ọba rán ẹnìkan dìde ọlọ́run rán ànábì sallallahu alaihi wasallam sí àwọn ọmọ èdè ènìyàn kí kọ́kọ́ gbà pé ànábì ń bẹ ike òun náà sì ni ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sókè yẹn gbà bẹ́ẹ̀ kí èèyàn gbà pé òun náà ni síl wọn ni ìgbẹ̀yìn gbogbo ànábì tó lọ́wọ́ bá dá fi máa ní khatimun nabiyyin tí wọ́n gbà pé ọlọ́wọ́ bá sẹ́ ọ̀rẹ́ ànábì dìde sí wa ẹni tó bá gbà bẹ́ẹ̀ ẹnìyẹn ti fún ànábì sallallahu alaihi wasallam ní ìwọ̀ alákọ̀ọ́kọ́ tábàlọ́lẹ̀ wo eléyìí fún àwọn mùsùlùmí tábàwọ̀ suratu Taghabun àyà ẹlẹ́kẹ̀ẹ́jọ olúwọ́ba gẹ́gẹ́ ni ọ̀pá aláṣẹ fún wa ọlọ́run lẹ́yìn olúwa ní fa aminu billahi wa rasulihi olúwa ní ẹni gbàgbọ́ sí èmi ọlọ́run ẹ gbà mí gbọ́ wa rasulihi ẹni gbàgbọ́ sí òjíṣẹ́ mi anabi sallallahu alaihi wasallam ọlọ́run ọba ń túmọ̀ sí wa nuril ladhi anzalna àti ìmọ́lẹ̀ táwọn ọlọ́run bá sọ kalẹ̀ tàfihàn ànábì yẹn ẹ gbàgbọ́ wallahu bima ta'maluna khabir olúwa ní gbogbo nǹkan tẹ́ ẹ bá ń ṣe níṣẹ́ nílẹ̀ ní ọlọ́wọ́n ọba màá fún yín ní ìròyìn rẹ o olúwa tó ń sọnù Suratul A'raf àyà one fifty eight one fifty eight olúwa ní fa aminu billahi wa rasulihi olúwa ní ẹni nígbàgbọ́ sí èmi òjíṣẹ́ mi ọlọ́run ẹni sí mi ọlọ́run wa rasulihi ẹni sí òjíṣẹ́ mi ọlọ́run náà ọlọ́run wá yan pé ànàbíyul ummi òun náà ni ànábì tó ṣe pé kò máa kọ kò máa kà Allahu Akbar ànábì ọlọ́run ọba ni ẹlòmíyì kò wá mọ bí wọ́n ṣe ń kọ kò mọ bí wọ́n ṣe máa ń kà fìyẹn ni pé kò mọ nǹkan kọ ọlọ́run ọba tí ó rán ànábì sallallahu alaihi wasallam ó dìdí fẹ́ yọ gbogbo tí ọmọ ènìyàn tí òfin máa kẹ́fín tí ò máa ní ìkẹ́fín ìyẹn pé ìkẹ́fín ni pé àìfẹ́ gbàgbọ́ ìmọ̀ ṣe iyèméjì lórí ìjẹ́ ànábì tá ànábì jẹ́ torí pé kí ni níta mọ̀ ní pé tí kò bá mọ nǹkan kan tí kò mọ nǹkan kà sùúrù ẹni yẹn a lè rí nídìí nǹkan kíkọ a lè rí kó a máa darí nǹkan kíkà kó òun ní ń adarí nǹkan kíkọ ìyẹn ni pé tó wáyé pé ànábì bá ni àbí ànábì máa nǹkan kà ni. àá àwọn èèyàn sọ pé eh, kùránù tó gbé wá òun ló kọ́ fún ara rẹ̀ tó akú bá mọ nǹkan kà ní wọ́n ní ẹ̀ eh, kùránù rẹ̀ ń àbí gbogbo tí ń fún wa ń lọ lè ń jin kà níbì kan ni àmọ́ lọ́wọ́ bá tó dà Nábì sallallahu alaihi wasallam ògègè ló ní ẹnigbàgbọ́ sí òjíṣẹ́ òjíṣẹ́ wo ànàbí ìjẹl omish ànàbí tó ṣe pé kò má kọ kò má kà olùwọ́bá ní àfá olórin kan ní omiyun alama olùbárì wa àdábàwò ike ọlọ́wọ́n ọba tí ó jẹ́ ó ní omish ní anabi sallallahu alaihi wasallam ẹni tí kò máa kà ní àmọ́ alama olùbárì ọlọ́wọ́n ọba tó dẹ́dà ńlọ́wọ́ kọ́ anabi ní ìmà wa alamina al-ilma wal adaba anabi bẹ̀rẹ̀ sí ní kọ́ gbogbo ayé ní ọkọ̀ ogun ayé ní ẹ̀kọ́ kò sí onítọ̀hún tí ó ní òun ní ìmọ̀ tí ìmọ̀ tí ànábì ò ti fẹnu kàn tí kuranu ò ní fẹnu kàn àbí òun ní ẹ̀kọ́ tí ẹ̀kọ́ yẹn tó wá ju ẹ̀kọ́ alukur'anu lọ wàláyé gbogbo ìgbàlẹ̀ yẹn mọ̀ bá alukur'anu pé ọmọ ẹ̀kọ́ yẹn lẹ́kọ̀ọ́ gbogbo ìgbàlẹ̀ yẹn mọ̀ bá súnà ànábì sallallahu alaihi wasallam ikú ẹ̀kọ́ lèyàn mọ̀ rí mbẹ́ ànábì yọlọ́míṣ lọ́lọ́kùn ànábì lẹ́nu tí kò máa kà ikú ànábì ti kọ́ mọ́ ọkọ̀ tí kọ́ mọ́ ká alladhi yu'minu billah ẹni tó ṣe pé ó nígbàgbọ́ sọ́lọ́run ẹ̀rẹ̀ wa kalimatihi ó nígbàgbọ́ sí gbólóhùn tọ́lọ́run bá sọ̀kalẹ̀ fún ọlọ́run wa ni wattabi'uhu la'allakum tahtadun ẹ tẹ̀lé ànábì yẹn o kẹ́ bá lè mọ̀nà. so capsule man nke inu tí o je eto ànábì sallallahu alaihi wasallam ni ká si sí ni fún ànábì sallallahu alaihi wasallam olúwa ló ipe pa wá láṣẹ mi yìí òun náà ni kẹ́ ni o tura ní o bá ti nígbàgbọ́ pé ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ni ní tí ó Fatih ayé ẹlẹ́kẹtàlá olùwọ́ni wa man lam yu'min billahi wa rasulihi fa inna a'tadna lil kafirina sa'ira olùwọ́ni ẹni tí ó bá nígbàgbọ́ sí ọlọ́run kò nígbàgbọ́ sí òjíṣẹ́ ọlọ́run yẹn ni kí anabi sallallahu alayhi wa sallam fa inna a'tadna lil kafirina sa'ira ẹnìyẹn ọlọ́run ni a ti pèsè iná kalẹ̀ fúnrú ẹnìyẹn nù. so iná sàáyìn ẹnìyẹn fẹ́ wọ nánu kọ́lọ̀ kí ó là níbi ìyá iná so a rí i pé àwọn àyè àwọn ọ̀nà oríṣiríṣi ọ̀pọ̀ ọ̀pọ̀ wíká nígbàgbọ́ sí òjíṣẹ́ ànábì sí pé ọlọ́run ló rán ànábì níṣẹ́ kí wọ́n ní túmọ̀ pé ká nígbàgbọ́ sí pé ọlọ́run ànábì níṣẹ́ òun náà ni tí ó wájú ká máa mà àkọ́kọ́ ni pé tasdiqu nubuwwatahu kágbà pé òdodo ni ànábì hmm, pé ọlọ́run ọba ló ṣe ní ànábì lóòótọ́ ṣe pé tí ń jẹ́ ànábì oní ẹni ẹni tí olúwọ́ bá ń rán màláìkà sí pé kó mọ wá òní wáhì ọlọ́run rán màláìkà sí ìpìlọ̀ lè máa fún ní àwọn ọ̀rọ̀ ìmí ọlọ́run àwọn ìdájọ́ ìmí ọlọ́run ẹ̀sìn ní ọlọ́run so olúwa ní kí n nígbàgbọ́ sí i pé bẹ́ẹ̀ ni anabi sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba ni so bákan náà arsalahu lil jinni wal ins kí n nígbàgbọ́ pé olúwa bá rán sí èèyàn àti àlejànú ara tí sí pé èèyàn gba ànábì gbọ́ pé ànábì ni òun náà ni tasdiquhu fi jami'i ma ja'a bihi kágbà nàbì sallallahu alaihi wasallam lódodo níbi gbogbo tí ànàbì sallallahu alaihi wasallam bá mú wá fún wa jami'i ma ja'a bihi gbogbo tí ànàbì bá gbé wá bá wa lírí ọ̀rọ̀ ẹ̀sìn ni lírí ọ̀rọ̀ alámẹ̀rẹ̀ wa ni lérí ìwà ni kí wọ́n gbàgbọ́ bákan ni ó ṣèdèdè làákàyè tiẹ̀ nínú ọ̀rọ̀ tó bá gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam àbí kò ṣe dédé lákàyè tí ẹ àbí nínú wà tí ànábì ní ẹmọ òwúrú wà yìí ó ṣe dédé lákàyè tí ẹ ní kò ṣe dédé lákàyè tí ẹ káwọn wà mí mẹ́tò pé wọ́n sàlàyé fún yàn nípa ànábì ní àwọn ṣe bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ àà wọ́n gbọ́dọ̀ sí àà o wọ́n ṣe àà ṣé ànábì ní oníká ṣe bẹ́ẹ̀ hmm, wọ́n náà ṣe bẹ́ẹ̀ ṣé ànábì ní ká máa tẹ̀sìn bẹ́ẹ̀ hmm, wọ́n náà máa ṣe bẹ́ẹ̀ so ìtumọ̀ tó mọ̀ dúmọ̀ sí pé a ìyẹn nígbàgbọ́ pé òjíṣẹ́ ọlọ́run ni ànábì yìí so bákan náà gbogbo ń ta bá gbọ́ máa jẹ́ ẹ̀dì yìí wà kálà gbogbo ń tánà ìbá sọ so ká máa gbà á gbọ́ wà mú tọ́ àbẹ̀kọ́tò tọ̀sí kìlkọ́lbì bìbẹ́ẹ̀lìkà àbìhádẹ́lẹ́sẹ̀ ṣahádẹ́tẹ̀lẹ́sàn ẹni pé kí ọkàn wa wá ṣe dédé bàbá ń sọ lẹ́nu jáde níta bá ń sọ pé ànábì òjíṣẹ́ ọlọ́run ni ká sì ṣe kó rinlẹ̀ nínú ọkàn wa náà bẹ́ẹ̀ tuntun pé a nígbàgbọ́ sí ànábì lélẹ́yìí tí àyà Kùránì ta kà lóríṣiríṣi tó ní ká gba òun ọlọ́run bá gbọ́ ká gba ànábì òun gbọ́ so àkọ́kọ́ ìtọ́ lélẹ́yìí fún ànábì sallallahu alaihi wasallam gbogbo ẹni tí wọ́n lóun jẹ́ mùsùlùmí tó wá bí pé ta ni ànábì ta lolúwọ́ bá rán sí ọ tani ẹni tí ó ń jẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba tí yẹn ní òun ọ̀mọ́ àbí pé báwo ni ànábì ṣe jẹ́ gan ẹnìyẹn ló ń ọ̀mọ́ ẹnìyẹn kò mọ ẹ̀tọ́ tó yẹ kó mọ̀ nípa ànábì o kò fún ànábì ní ẹ̀tọ́ rẹ̀ so léyìí sí ní aburú ńlá ni jẹ́ mùsùlùmí yẹn kò lè fẹsẹ̀ múlẹ̀ àbí pé wọ́n gbà pé ànábì sallallahu alaihi ẹni tó lówó bá rán sí wa ni eléyìí ni ẹ̀tọ́ alákọ̀ọ́kọ́ ẹ̀tọ́ ẹlẹ́kejì tí anabi sallallahu alayhi wa sallam tí ó tún ní lọ́dọ̀ àwa tí a ń jẹ́ mùsùlùmí òun náà ni ujubu ta'atihi sallallahu alayhi wa sallam òun èèyàn ní ẹ̀rí ẹ̀tọ́ ká máa tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam ká sì ṣọ́ra ká máa yapa ìlànà anabi eléyìí náà jẹ́ ẹ̀tọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀tọ́ ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí ah, tábàlẹ́wọ́ náà ayà tábà rí gbogbo tọ́lọ́mbà tó sọ pé ẹ tẹ̀lé mi ọlọ́run ẹ sì máa rí lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ sì máa rí lónìí ẹ tẹ̀lé òjíṣẹ́ mi ẹni pé ẹ̀tọ́ ni ẹ̀tọ́ ni bó ti jẹ́ pé ẹ̀tọ́ ni ká tẹ̀lé àṣẹ ọlọ́run bẹ́ẹ̀ náà ni ẹ̀tọ́ ni ká tẹ̀lé anabi sallallahu káwọn ní suratul anfal twenty ló bá ní yá ayyuhal wala tawallaw anhu wa antum tasma'un olúwa ní ẹ̀yin onígbàgbọ́ òdodo àti Allah ẹ máa tẹ̀lé tọlọ́run wa rasulahu ẹ tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ náà wala tatawallaw ẹ gbọ́dọ̀ pẹ̀yìn dáwọ́ kẹlẹ́ tẹ̀lé ìlànà anabi sallallahu alaihi wasallam wa antum tasma'un tẹ̀sí ń gbọ́n pé tánàbí wí nìyí tẹ̀ ń gbọ́n tánàbí kẹwàá ní irọ́ kẹ́yìn ní ṣe bẹ́ẹ̀ tí kẹ́ àní àlè tẹ̀lé tàlè tẹ̀lé tànàbí wọn sọ bákan náà النبي صلى الله عليه وسلم عن سنة القرآن فليحذر الذين يخالفون عن أمره نصرة النور آية 63 لواني ما شرعوا أي يكسقي أما يقع لنا النبي أن تصيبهم فتنة كما يقول فتنة نقعد على الشلسين ẹni tí ò bá ti tẹ̀lé ànábì ẹni yẹn ń fọwọ́ fa fìtínà nù ẹni pé kò fún ànábì ní ẹ̀tọ́ títẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ẹni yẹn sì ń wá fìtínà fún ìgbésí ayé ara rẹ̀ kódà yẹn ń wá fìtínà fún alkiyama rẹ̀ so àwa mùsùlùmí anibukata ká máa bí ànábì sallallahu alaihi wasallam ẹ̀tọ́ tó ní lọ́dọ̀ wa kódà ọlọ́run fi rẹ̀ fún wa pé wọ́tọ́ yẹni pé tó ń tẹ̀lé ní tó bá ń ṣe tó ń tẹ̀lé nǹkan tí tó bá sọ ẹ̀rọ ọlọ́ni wà man yuti Allaha wa rasulahu wọ́n tó ń tẹ̀lé ànábì ó ń tẹ̀lé ọlọ́run gbogbo tó bá wí tánàbí bá wí ni wọ́n máa ń tẹ̀lé òun fún lẹ́tọ̀ọ́ rẹ̀ yudkhiluhu jannatin tajri min tahtiha al-anhar. ìwọ́n ní ọmọ ẹni yóò wà lìjẹ́ náà nù ẹnìyàn fẹ́ wà àlùjánnà nù khalidina fiha ẹnìyàn gbé àlùjánnà yẹn lọ láéláé wa dhalika al-fawzul azim ni wà ní èrèǹjẹ́ ńláńlá lélẹ́yìí èrèǹjẹ́ tó tóbi náà ni eléyìí jẹ́ sọ kí àwọn mùsùlùmí àkálọ̀ lè mà wọ́n ni wọ́n máa ń yá sí lọ́ha nù àyà yìí nù sọ́tò nìta lọ́wà ẹ̀yà kẹtàlá àti ẹ̀yẹ lẹ́ẹ̀kẹrìnlá wọ́n lẹ́nu tó bá tẹ̀lé jíṣẹ́ ومن يطيع الله ورسوله أن يوال الجنة أي تطلي بي ججا النبي ومن يصل الله ورسوله أن تواشي وجيشي أو أشياء أو شيء لهم أو يقطع النبي قتل لهم ورسوله قتل جيشي سو يتعدى حدوده أن يوان قجالة على تنبي لك يعني بي نتنبي بني وما شيء نشي نتنبي بني وسي كوني سي yudkhiluhu naran khalidan fiha olúwa ní ẹni yẹn yóò wọná khalidan fiha ẹni yẹn ò gbénu náà yẹn lọ gbére olúwa mọ́ṣáláwá níbi náà o olúwa mọ́ṣáláwá níbi náà o walahum adhabun muhin olúwa ní wọ́n jẹ ìyà ìyà tó máa ń yẹpẹrẹ ẹ̀yàn ìyà yẹpẹrẹ lọ́mọ́síkọ́mọ́ ó ti ká jìyà o sọ ni pé àìfún ànábì sallallahu alaihi wasallam ní ẹ̀tọ́ yìí máa tẹ̀lé àṣẹ rẹ̀ ẹ̀tọ́ yìí máa tọ ìlànà rẹ̀ ìyá ni máa ń dájẹ́ yẹn o nínú gbogbo wọn mùsùlùmí à ń pe àkíyèsí rẹ̀ o ti ń jẹ́ mùsùlùmí náà ọ̀dájẹ́ mùsùlùmí bàbá rẹ̀ ọ̀dájẹ́ mùsùlùmí tí ì bá ṣe pẹ̀lú ìlànà tí ànábì sallallahu alaihi wasallam gbé wa ìgbà tí ntọ́ àìpé ntọ́ fi ń jẹ́ mùsùlùmí náà nìyẹn kí ló wá dé tó nílé mú nǹkan yẹn di òdodo kó máa ṣe sanabi sallallahu alayhi wa sallam inú xadíìsì tí Abu Hurairah radiyallahu anhu tí ó gbà wá Abu Hurairah jẹ́ kó yé pé ẹ bó ṣe lè wù kí ẹ ṣe wàhálà tó nílé ayé kẹ ẹ ṣe jẹgẹjẹgẹ tó kẹ ẹ bá ti tẹ̀lé lánàá tànàbí sallallahu alayhi wa sallam ẹ lè rí àánú ọlọ́run ọba ànábì ni man ata'ani faqad ata'a Allah àbúrò rà lórí bẹ́ẹ̀ adékùnrin ń bẹnu sahih Bukhari àti Muslim àbúrò rà ní ànábì ni man ata'ani ẹni tó bá máa ń tẹ̀lé mi tó ṣe pé ó ti rí i pé ẹ̀tọ́ ni kó ń tẹ̀lé ànábì ẹ̀dá kan gbà tó bá tẹ̀lé ànábì ta ló fẹ́ tẹ̀lé nítorí tọ́lọ́run ṣéèkù wo ló fẹ́ tẹ̀lé àáfà wo tele. fẹ́ tẹ̀lé onímọ̀ wo ló fẹ́ tẹ̀lé tí ó tó ànábì sallallahu so gbogbo yìí táǹtì ń fúnra wa yìí táǹtì ra lákèésí yìí ẹ̀yà kúrò táǹkà fúnra wa yìí ó kí kódà ti tètè yí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ike wàláhì ànábì náà ni ìyẹn gbọdọ̀ tẹ̀lé ànábì náà ni ìyẹn gbọdọ̀ tẹ̀lé torí pé dájúdájú ni pé jẹ́ àdámọ́ ọmọ ni pé ọmọ ènìyàn ò lè dá wà lásán láláì ní tẹ̀lé yẹn o mo fẹ́ kọ́ lọ lè mú kíní yẹn lọ́wọ́ kò sí ni inú kí ọmọ tẹ̀lé lórí yàn inú kí ọmọ tẹ̀lé lánàá yàn àmọ́ kọ̀ọ̀kan dáwà kó ní èmi náà ní dá sí ẹ̀rùn ò lè dá ṣe ó mọ tẹ̀lé ẹnìkan ni kọ́dà wá ṣe pé ìfẹ́ ẹnu rẹ náà lọ ń tẹ̀lé lọ ń tẹ̀lé ìfẹ́ ẹnu náà di ànábì rẹ nù ìfẹ́ ẹnu dọ́lọ́wọ́ lu aláwọn kan bẹ tó ṣe pé ọlọ́wọ́n ọba wọn ànábì wọn ẹni tí wọ́n ń tẹ̀lé níbi ìfẹ̀mí ayé wọn àwa ìfẹ́ inú ni tó ẹ̀dàkùn sílẹ̀ sí ṣé ìfẹ́ inú rẹ ṣé ọwá tó ànábì sallallahu alaihi wasallam ṣé ó tó ànábì sallallahu alaihi wasallam ṣó lè fi wé ìtẹ̀lé ànábì sallallahu alaihi wasallam bí láti mà ipe ọmọ ènìyàn gbọdọ̀ tẹ̀lé ànábì ni tábà ọmọ ènìyàn ni pé mùsùlùmí gbọdọ̀ tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam lè jẹ́ kó rí àánú ọlọ́run àdìsá níbi ìhòòrè látà tí mo ń bá ọ lẹ́ka níbi ní àtọ́ àní faqad ata Allah ànábi yẹn tó bá tẹ̀lé mi tó ń tẹ̀lé mi ó ti tẹ̀lé ọlọ́run ọba ọmọnà ọ̀sán ni ẹni tó bá ń ṣẹ̀ mi tó ń yapa mi faqad ata Allah ẹnìyẹn ti yapa ọlọ́run nù ẹnikẹ́ni tó bá ń ṣẹ̀ mi ó ti ṣẹ̀ lọ́run ẹni tó bá ń tẹ̀lé lánàá ni ó ti tẹ̀lé lánàá ọlọ́run ọba so ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀tọ́ ànábì ni kíyàn tẹ̀lé tí wọ́n bá ti wá tẹ̀lé yóò ti mọ̀ túmọ̀ sí pé ó tẹ̀lé ọlọ́run ọba ìyẹn ti lànà àlìjẹ́nà fún ara rẹ̀ kalẹ̀ láti wọ̀nu so kí ọlọ́run kí ó mọ̀ ṣáà ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa bákan náà lára ọ̀nà tí ó mọ̀ túmọ̀ sí pé èèyàn fún ànábì níwọ̀ rẹ̀ òun náà ni pé اتباعه صلى الله عليه وسلم واتخاذه قدوة في جميع الأمور والاقتداء بأبيه yẹni pé anábì ní kí yàn múlẹ̀ ní tí èèyàn ń wò kọ́ṣe nǹkan máa wò kọ́ṣe tó gbogbo ní tí ń bá ń ṣe ni kí wọ́n náà máa ṣe nínú ọ̀rọ̀ sẹ̀mí rẹ nínú ọ̀rọ̀ ẹ̀sìn rẹ nínú ìwà rẹ tura nàbì yìí òun lọ́wọ́ bá sọ fún wa pé ha tẹ bá ti tẹ̀lé wattabi'uhu la'allakum tahtadun lọ́wọ́ ni ẹ máa tẹ̀lé o tẹ bá ti ń tẹ̀lé ẹ mọ̀nà. ara ẹ̀tọ́ tó yẹ ká fún anabi sallallahu alayhi wa sallam òun ni muhabbatuhu sallallahu alayhi wa sallam ká nífẹ̀ẹ́ anabi ká nífẹ̀ẹ́ yìí agbọ́dọ̀ ní ju gbogbo ìfẹ́ lọ lẹ́yìn ìfẹ́ ọlọ́run anábìlá tún gbọdọ̀ tún nífẹ̀ẹ́ anábìlá gbọdọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run bá ní kul in kana aba'ukum wa abna'ukum nínú ayé àkùránù nìyẹn suratu tawba ló wá ní wa nábì sọ fún wọn o sọ fún tó wá ṣe pàǹ bàbá yín wa abna'ukum àti àwọn ọmọ yín wa ikhwanukum àtàwọn ọmọ ìyá yín wa azwajukum àtàwọn ìyàwó yín wa ashiratukum àtàwọn mọ̀lẹ́bí yín wa amwalun iqtaraftumuha àti dúkìá tẹ́ kójọ wa tijaratan takshawna kasadaha àti òwò tẹ́ ní tí ń bà yín lẹ́rù tẹ́ kó kúlta wa masakinun tardawnaha àtàwọn ilé tẹ́ ń gbé tẹ́ fẹ́ràn rẹ̀ ahabba ilaykum min Allah tó bá ṣe kó lè wá fẹ́ràn rẹ̀ ẹ fẹ́ràn àwọn nǹkan yìí jọ ọlọ́run lọ wa rasulihi ẹ fẹ́ràn rẹ̀ jù lọ ẹni bá fẹ́ràn àwọn ọlọ́run lọ wọn ọlọ́run ọba lọ ẹ wọn wọn jù jihadin fi sabilihi ìjagun sójú ọlọ́run ọba lọ fatarabbasu olúwa ni ẹ máa retí ìyà ẹni ẹni tó bá fẹ́ràn òbí rẹ̀ jọ ọlọ́run lọ ju náà ni ó fà ní ọjọ́ kan àbúrò látàrọ̀ ẹ̀yà ni Umar ibn Khattab radiyallahu anhu ó wá bá ànábì ó ní òun fẹ́ràn ànábì ju gbogbo nǹkan lọ ju bàbá òun lọ ju màmá òun lọ bá náà ṣe gbọdọ̀ rí lélẹ́yìí ṣùgbọ́n padà wá ṣàlàyé aya yìí kí ni tó máa kí yàn fẹ́ràn ànábì ju bàbá yẹn lọ ju màmá yẹn lọ ju dúkìá yẹn lọ ju òwò tí ń ṣe lọ ju gbogbo nǹkan tí ní lọ kí ni túmọ̀ rẹ̀ ǹjẹ́ kí ọmọ pariwo ànábì sallallahu alaihi wasallam ni ti ń jẹ́ pé èèyàn fẹ́ràn ànábì jù ni ju gbogbo nǹkan lọ ni so ayé ni Umar ibn Khattab inú òun fẹ́ràn ànábì ju gbogbo nǹkan lọ àmọ́ òun ò fẹ́ràn rẹ̀ ju orí ara òun lọ òun rí pé fẹ́ràn orí ara òun ju ànábì lọ so ànábì sọ fún pé ó tí ì ṣe iṣẹ́ yẹn débi tí Ọlọ́run bá fẹ́ kó ṣe dé gbàtọ́ wáyá sáà ó tún wá padà wá olóhùn ti rí pé ah òun ti nífẹ̀ẹ́ àwọn ànábì ju gbogbo nǹkan lọ kódà ju ẹ̀mí òun lọ ànábì ní aláàánú ya Umar ìsín náà ló rẹ̀ sọ wá mú débi tó yẹ kó mú dé wọ Umar so n tí wọ́n ń jẹ́ ìnífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam ju owó lọ ju ọmọ ẹni lọ ju bàbá ẹni lọ ju ọkọ ẹni lọ ju ìyàwó ẹni lọ kódà ju iṣẹ́ òwò tí yẹn ń ṣe lọ ju gbogbo àwọn dúkìá tí yẹn ní lọ ntí ń jẹ́ bẹ̀bí ìdìnnìlá tó bá di ní ọ̀la bẹ̀ ni a ti bẹ̀rẹ̀ so ọ̀dọ̀ ọlọ́wọ́ bá aiza ọ̀jẹ̀l ẹni tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí tó pé ó ṣe láti bẹ̀rẹ̀ dé parí ni kọ́lọ́kọ́ bá wa ṣe àlékún dáadáa rẹ̀ kọ́lọ́kọ́ má jẹ́ kí aburú kó ṣe kọ́lọ́kọ́ má jẹ́ kí aburú ṣe dúkìá rẹ̀ àti gbogbo mọ̀lẹ́bí rẹ̀ kọ́lọ́ lájọ́ kan oṣù rẹ̀ so bákan náà àtúnṣe tó tuesday wednesday thursday friday yóò máa jẹ́ ní aago márùn-ún sí aago márùn-ún ní saturday àti sunday yóò máa jẹ́ láti aago mẹ́rin àbọ̀ sí aago márùn-ún ìdìnnìlá so ọmọ ìyá yàgbé fatah sọ̀rọ̀ mi ò ní ń dágbére fún wa fún àti abáfẹ́ pè sórí nọ́mbà mi zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine asalaamualeykum ah, wa rahmatulahi wa barakatuhu.